كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار حكيم كريم عمر في ادوات محمد صدقه السلام عليكم ورحمه الله وبركاته níbàámu pẹ̀lú ọtí àkọ́lé ọ̀rọ̀ tí ìwé ìgbé kalẹ̀ sí kí a sọ̀rọ̀ lórí òun náà ni ìtọ́jú òbí ẹtí òṣèlú mú ìtọ́jú òbí ìyá. àkọ́lé ìtọ́jú òbí ìyá ìmọ̀ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ alọ́kànjú ní àwọn iṣẹ́ tí máa ṣe òṣèlú mú ìtọ́jú ìyá òun yóò sọ ọ́ di títà ìfúnná ìgbé kéèyàn ó mú ọlọ́pàá tó ní ìjọba tó ìfúnná tí yá sọ̀rọ̀ lórí nù. àwọn tí wọ́n ti wo akọ̀wọ́ lọ́rọ̀ ó gbọ́dọ̀ ní àwọn ìṣíwájú kan tí máa ń gbé fara wa lórí ọ̀rọ̀ yẹn. àti ní pàtàkì tọ́pìkì tí wọ́n yá sọ̀rọ̀ lórí tábà wọ́n yá sọ̀rọ̀ lórí òjì tó dá ní ìgbà tẹ́lẹ̀lú ìmọ̀ àwọn àwọn àwọn àṣírò. Ìdí ó máa jẹ́ pàtàkì ọ̀dẹ́ tí a sọ̀rọ̀ òun náà ni àríkàtọ̀ pé pàtàkì ọ̀dọ́ ìpàdé ọ̀ka sọ̀rọ̀ lórí ìdí tó ní òun náà jọ sí àbá kan tí ó jẹ́ àbá àgbà ní Saudi Sọ̀rọ̀ ìgbà kẹ́rin látọ̀dọ̀ ìgbà bí i àkókò ìgbà onímọ̀ àwọn ọmọ ìkọjá yìí. اغني لا تذهب بالتوحيد فإن الزهد فيه يوقع بالذل بكيفية الزهد في التوحيد كما الزهد وهي وظيفتي أن الزهد لا مبادئ أصول ìdíje púpọ̀ ní àìsílẹ̀ ìtàwí àìsàn pé a ti ń sáré ní ara ọ̀la nìkan lára tó ń yẹ ẹ̀ka lára tó ń yẹ ẹ̀ka ń tàn tàbí ní òun àìsílẹ̀ ìtàwí nítorí pé ìtàwí tó ń jà bí yóò bẹ̀rù bí بالتوحيد كيف وبشر عليه بالتوحيد يرجع في الدين يوقع جاءه في مستقيم التوحيد كيف تقول التوحيد هنا هنا الشرك هنا الكفر أما صلى الله عليه وما هلك من هلك مما يدعي الإسلام إلا بعدم استيقاظه حقه ومعرفته حق المعرفة وفي السنة وسوف nínú àwọn tí wọ́n gbàgbé lọ́la ìdá nínú ìdá àwọn tí

ṣe ní lọ́wọ́ rẹ̀ èyí náà ti tó mùsùlùmí náà lórí rẹ̀ wọ́n ní wọ́n rò lè gbà pé ní ìsìlámù wọ̀ṣẹ̀ àrẹ̀kán wọ́n sì rò ká pé láwọn ìlà àlùbá muhammad rasulullah káwùjọ lásán wọ́n rò pé pé ní ìsìlámù wọ̀lá tó ń lè má ìlà sí wọn wá wòye wọn ò dúró ní kí ni àwọn kan wọ́n máa yìí náà fi kàmáyàwó ò sì wòye sí pé kí ni àwọn kan tí kèé kíkà òní ti pé àwọn kankan bẹ́ẹ̀ máa dídà òní ìtòrí àwọn kan bẹ́ẹ̀ lè máa ti máa bá ìgbàgbọ́ ìṣẹ́ tó eléyìí wò jẹ́ bí àpẹ̀lú rẹ̀ rárá á lè mú wa pàwọ̀ ní ojú àwọn pàṣẹ mo ò ni àpàtàkì irú ọ̀rọ̀ tí a máa bá wa sọ nípa irú ọ̀dọ́ òní ẹni pé ó ṣe wà púpọ̀ gbogbo wa nípa rẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ bá fẹ́ bá máa mọ̀ nípa rẹ̀ tó tó ní máa ń dàbí àìkú ṣáwá wà pàdé ẹni tí ò bá ti nà sáfì ìlàwó ẹ̀dàbí àìkú ṣáwá wà pàdé ẹni tí ò bá máa mú lóko ìlàwó yẹn èèyàn máa wá ìgbà àti ilé ìgbà fún bẹ́ẹ̀ ilé ìgbà fún bẹ́ẹ̀ ilé gẹ́gẹ́ bí ilé ìgbà lórí yàrá bàtà òbí ọlọ́ àrí gẹ́gẹ́ bí ọba àdìgbò yìí pé àwọn àwọn èèyàn náà náà tó ìgbà lónà ìfọ̀kúrọ̀ ọlọ́ ìfọ̀wá wà wípé àwọn èèyàn máa ń béèrè nípa orí lọ́wọ́ àti ìṣọ̀lá àti ìwòsẹ́lá wọ̀kútù àyùwú àdìṣọ́rù kàmá pátá àyùwòsẹ́lá. ó ti náà máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ìṣọ̀lá àti ìwòsẹ́lá gbogbo wa tó ṣe àbúrú láti ìgbòdàbúrú àti ìgbòdàbúrú àti ìgbòdàbúrú tẹ̀lé òbí tó ń tí tó ń béèrè pé kí ni kàmá pátá àyùwòsẹ́lá yàrá ẹ̀rú gbà fẹ́ ká gbọ́n bàbá tẹ̀ tó òun máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ìṣọ̀lá àti ìwòsẹ́lá lọ́wọ́ tí ó ń ṣe pẹ̀lú ọjọ́ tí a fẹ́ sọ̀rọ̀ lórí. Tòtá wá sọ̀rọ̀ nípa àtàwọn èyí ìgbà tí a fẹ́ sọ̀rọ̀ lórí. Àtàwọn fẹ́ sọ̀rọ̀ lórí nínú èdè lágbára. Gbọ́dọ̀ kan ni ṣe pé ìgbàlẹ̀ ìgbìlẹ̀ ọ̀dọ́dọ́ nítorí àti rẹ̀ wá àdá ni. So àkọ́wá wá ní àwọn ìtòlá ní ìhàtùn wá rí ti jẹ́ wá àdá ìmáàná jàálàwó wá ìlànà. Ìlú àná tó ilẹ̀ wọ́n ti yọ tàwí ìwà pa òní ó sọ pa pé wà á dá ìwà irú tàwọ̀ ìgbà yàrá pé yóò sọ nǹkan di ẹyọ ọ̀gá tó àbí pé yóò mú nǹkan lọ́kàn tó àbí pé yóò gbà tó ní nǹkan ọ̀gá tó tó eléyìí kò láti ìtumọ̀ tàwí ìgbèrè yìí. sábà wo ní ìkọ̀síwájú lọ́dọ̀ àwọn onímọ̀ tàwí ìgbà kí làwọn gbà lérò tó bá dá táwọn bá lọ pẹ̀lú tàwọn yìí pé ìrọ́lùwọ́ ní subhanahu wa ta'ala sí àfààrí òun náà ní bá ti ọ̀rọ̀ subhanahu wa ta'ala lọ́wọ́ tó lè yá káàtà ìpè ọ̀kan tó ní ní gbogbo tẹ̀ ní máa ṣe sí àfààrí sábà tó yóò mọ̀ tẹ̀lé dáa láyé nínú gbogbo nínú àfààrí láyé من أفعال الله سبحانه وتعالى ما من هديه ما من هديه من أفعال الله سبحانه وتعالى هي من هديه الدنيا ما من هديه شيء من أفعال الله سبحانه وتعالى ما من هديه الكرسي ما من هديه اللولو من أفعال الله سبحانه وتعالى ما من هديه ما من هديه ما من هديه ما من هديه ما من هديه كوكو وقلامي أتوقع منا من أفعال الله سبحانه وتعالى ဆိုကားပါတဲ့အာဘုရားဟောတာတော် nǹkan ní ìdáàbọ̀ pé nínú tí àwọn olùhánà wọn là á lẹ́nu ọba níbẹ̀ tó ilé òun náà ni nínú ìtura tàbí tọ́lá tó ilẹ̀ nígbà tàbí ìkan bẹ́ẹ̀. tó ìtọ́jọ́ rẹ̀ lè ní bẹ́ẹ̀ wà bí àtúnáyé ìlú ọtí báàgì òun náà ní èrò fún àwọn ಆ توحيد توحيد الربوبية توحيد الربوبية أنا كذي هنا ننظر توحيد الألوهية أبي توحيد الإلهية أبي توحيد العبادة ماذا تراني؟ شو ماذا أنا كذي أنا كذا هنا لي توحيد الله أبي توحيد توحيد الأسماء والصفات ماذا تعني في هذه الأيام؟ شو ماذا تعني؟ شو الله أكبر ماذا تعني؟ شو الله هذا في قوة واحد ولا الذي قوم الله سبحانه وتعالى مخلوق فإليه تطلبه gbogbo ìjọba yìí nínú àwọn tó ti kọjá lọ àwọn àjọ bíi bẹni tí wàá ti fún wa àwọn àjọ àwọn àti àwọn àgbọ̀ ni tá a bá wo ibi tí ó bá dùn fún wa tí wọ́n ti kọ́ bẹ̀ láti ká ga rẹ̀ kò ní bí ọ̀kan lọ nínú àwọn tàbí ìlànà. tá a bá rẹ àwọn ìlú ìlú tàbí ìlú rí à ó kéré náà tí máa tún tàwọn ìlú rí ya ní tàwọn ìlú rí ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tún bẹ́ẹ̀ ní àwọn ìdílé àkọ́nà tuntun tàwọn ìlú àmà àtùmá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tún bẹ́ẹ̀ yálà abẹ́rẹ́ mi yálà abẹ́rẹ́ ìrìn àwọn ọ̀pá àwọn ọ̀la aláwọ̀ ìrìn ní ìlú ẹ̀ka tó eléyìí òun náà ní ìtumọ̀ tàwọn àtàwọn òun ni kí ni ọ̀nà mélòó ìpín mélòó ni àwọn ọ̀nà ìtàwé ìpín sí ní ọ̀dà àwọn onímọ̀ tó àbí wọ́n ti pín àwọn pípín náà méjì àmọ́ ìjọ gbajúmọ̀ jù òun ni ọ̀nà mẹ́ta ti apin sí. ìjọba òun náà ni àtọ́jú tọ̀kí ìjọba rẹ̀ sábàtọ̀ nípa tọ̀kí ìdílé àpapọ̀ àwọn ìgbẹ́lẹ̀ láì kí làwọn láti lè fún kí làwọn àǹfààní tó wà lára àwọn tọ̀kí yìí mẹ́tẹ̀ẹ̀ka yìí. àbọ̀ díẹ̀ fún wa bàbá tó bẹ̀rẹ̀ bẹ̀ pọ̀ àbàní tó bá bẹ̀ pọ̀ sínú yóò ti wá pẹ̀lú àwọn ẹ̀rí nínú àgbò á ó ti wá pẹ̀lú àwọn ẹ̀rí nínú àdéhùn wa wà ní ìwọ̀sánlá kò àbọ̀ ìwọ̀nba díẹ̀ fún wa nínú ẹ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn bàbá mi sàwọ́dí ìjọba ní gbogbo àtàwọ́dí lábàbọ̀ wá sí ìwọ̀sí ṣàwọn ìdarí òun náà ní okùnfà tí ọlọ́run ká bọ̀ lára ní wọn ò lórí ìtọ́jú dá wa wọn ò lórí káwá máa ṣe pàápàá láyé wọn ò lórí káwá lè rí ọ̀rọ̀ òbí láyé wọn ò lórí káwá kọ́lé gíga láyé wọn ò lórí káwá gbọ́ ọ̀ bẹ̀rẹ̀ láyé wọn ò lórí káwá máa bímọ láyé ìdí wọn torí ẹ̀dá wa òun náà ti tó gbé nítorí tọ̀kí yìí tòkí rẹ̀ ní ó lé òun náà ti tó wà wọ́n ká ó dá wa fún wa nínú tó wà tó ga ìyá àlóyè láyé ṣe ṣe kọ́ ọ̀rọ̀ yìí kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dín náà wọ̀ ما أريد منهم في رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله سبحانه وتعالى رحمة إني دي fún fi dá wa yé kí ni pàtàkì tó tó lè dá wa yé ní ayé ìjọba tó bíyà tí ò ní èdè sílẹ̀. ìjẹ́pẹ́ ìdí máa bá bá àgbà pé káàkiri lẹ́gbàá tó bá yá yà yìí àti tó lágbọ́ yá yà yìí ajẹ́pẹ́ ti ń tẹ̀lé bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ ìdáhùn wa àlẹ́ yìí ṣe ìtọ́ àjẹ́pẹ́ ìdáhùn wa àlẹ́ yìí ṣe ìtọ́ ìtọ́ ti ti jẹ́ bàbá lé lórí ni ìjáde ní kápá ilé ẹ̀kọ́ ti gbàjọba ìgbésí ayé òun àti òfin bá àtàmì ìjà lọ́dún tàbí. àwọn ọ̀sán àná wọ́n tara fún wa pé wọ́n máa bá ti fi ń náwó ìjà ìlà ìyá àbúrò ó ní ìjà ìjọ̀nà ìjà ìyà wọ́n ní ìjà ìyà àtàjọ̀nà ìjà ìyà àbúrò àyàfi nítorí pé wọ́n máa jọ الإمام محمد بن عبد الوهاب رحمه الله يعني معنى يعبدون أي يوحدون. يقول الله náà pé ní ọdún ìdí wa ìwọ́n wọn náà pé ní sábà wá mú àwọn ọ̀sán àwọn tààlà lọ́ta nínú pé nǹkan yóò kan tó tó lórí ẹ̀dá wa láyé nǹkan tí ó sọ wá dàmú lákàyè wa tí ó fẹ́ mẹ́rin ẹkún ẹlòmíì tí ó máa fẹ́ kọjá àlà ẹbí ó máa ti àwọn nǹkan tí tó ta ko èyí lábàá pé ní òun ẹ̀fọ́ àwọn olóyè ìgbẹ́gbẹ́ àlọ́bílà tó àlọ́yà tó tó bá tó wọ́bílà eléyìí orí àwọn kan ní àwọn tí ò lẹ́sí wọ́n sọ fún ọdún wọn pé àlọ́yà tó tó bá tó wọ́bílà pé ibi tá a bá ti dára dé ẹ̀sìn báyìí ní àbàrà dé ní àbàrà fi sàkún pé ó kọ ọ̀nà tí a bàtà fi dé bẹ́ẹ̀ báyìí yóò kọ́ mọ́sáájú yóò mọ̀ sáánà àwọn omi ọdún náà yóò wá rò pé kíni lọ́kàn sí ọlọ́run pé kíni pé ó ti pa gbogbo ètò òkúté tí ò dáa rẹ̀ tó eléyìí ò pẹ̀lú ìsìlámù tó àwọn sùhánà wọn tààrà tó bá pé gẹ́gẹ́ àmúkọ̀wá àtúrà tó sọ̀rọ̀ pé iná lọ́ àtàrà kọ́lì wọn láyé kọ̀bálú ìlà kọ́lì bàlú àwọn sùhánà wọn tààrà ọba tó máa ká ní ọba tó máa ìlà kọ́lì bàlú kò kankan ní ìlọ́wọ́ ìyàwó lọ́wọ́ ìyá إلا غير ذلك حياتي كما نجاح هنا الغفر هو فقد أهدي الله سبحانه وتعالى دعاء كل ما يأتي ما أريد منهم من رزق وما أريد أن يطعمون الله سبحانه وتعالى أنه هو في ذلك الجلوة ما أريد منهم من رزق هو في ذلك الجلوة كيف يبقى دعاء لولا أيضا دعاء من تعليلا قوام جهدا مرحوم الله سبحانه وتعالى كيف يقول رجاء وما أريد أن يطعمون ilé ìwọlá pátá máa wá fún òjì yẹ mi àwọn subhanahu wa ta'ala pé tó máa ní bẹ́ẹ̀ lọ ní bẹ́ẹ̀ láti ti lọ wa ìgbé àti ti tó ní o ti ìjọba ìdí ti ìjọba ìbẹ̀ tí o bá ń bá lọ owó ní gbogbo ọ̀nà àgbà ayé ẹ̀sán lọ́dọ̀ wa subhanahu wa ọ̀dọ̀ ta ẹ̀sùn tó yé kò tẹ́lẹ̀dìgé kò tẹ́lẹ̀dìgé ẹ̀sìn ẹ̀wọ̀n náà ti bẹ̀rẹ̀ níwájà ìwájà ọtí ìsìlámù ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ṣe tó bá kú lérí ẹ̀ ó kú lérí ààbò ni ó kú lérí asán ni kọ́lá kò ní ìlànà ayé ọ̀sán àbí atọ́tọ́ àdétọ́ ìyàwó tí a fọ́n tó bá kú lérí ẹ̀sẹ̀ sí àná àmọ́ ìtọ́lọ́ fi bá rẹ̀ eléyìí tó bá kú lérí láti mọ̀ ìtọ́ fi bá rẹ̀ òsì yóò fi bá rẹ̀ lóye yóò ṣe yíyá náà lọ lórí ìdíwé nígbà àwọn ní ayé ti sọ pé inna dina inda Allahi al-Islam dájájú ẹ̀sìn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun ní àdìlá wa ma ikhtalafa alladhina utul kitab illa min ba'di ma ja'ahum al-'ilm baghyan baynahum. Allah subhanahu wa ta'ala sọ fún akíwájú pé àwọn tá a tún bí àtàlẹ̀ àwọn Yahudi àtàwọn ọ̀sán mo ò fi yá bẹ́ẹ̀ ní lórí ẹ̀sìn yàní mo ò fi yá bẹ́ẹ̀ lórí pé ẹ̀sìn kan tó tó òun náà lè àwọn náà gbà wọ́n ti nípa bọ̀ àbáyé àti ada, ada, ada, ada ìrọ̀rí àbáyé ada àti wọ́n Ada bọ̀ pé wọ́n gbà ẹgbẹ́ ìjọba gbogbo wọn náà lè fi ẹ̀rọ mọ́ sí wọn náà lè fi ìta wọ́n á sì kà sí wọ́n ya ọpẹ́ inú ìlà àbíbá ìmọ̀ ìyá àwọn ẹ̀ nígbà tí wọ́n wá dé ini ni ìmọ̀ tó dé wá bá wọn kó wọn ya ọpẹ́ inú òun náà ni ìmọ̀ èmi òun náà yóò fi àlẹ́ ìgbẹ̀yìn ìṣòro tó ti lọ̀rọ̀ gbà mọ́ tí àlẹ́ ìta àti mọ́tà àlẹ́ ìtara ó tà fọ́ ẹ̀dá ẹ̀ka rẹ̀ àlẹ́ ìta ó tà fọ́ ẹ̀dá ẹ̀ka rẹ̀ ó ti hàn gba balọ̀gbà náà lù á ìgbé òrùka ti rọrùn ju rọ̀tún mi yá ti bá ìfúrú àhàn ẹ̀wọ̀n ìfàlámà jẹ́ àwọn olùgbàyìnà àwọn ará tẹ̀wọ̀n so àlejò tí ń dá àlejò tẹ̀lá ó sọ àkọ́kọ́ àìfún wa ìgbé wá tí wá ní o mo tún wá fún o ìgbọ̀ngàdì wípé ẹnì kan bẹ òṣìṣẹ́ kan bẹ tí pọ̀ lẹ́yìn ní tó kọlọ́ wọlé ahmed tòkàtí ìṣe ìwádìí òun àti muhammad àti àtúntò wa àti ọ̀sọ́lá wa dé òun náà ní ìmọ̀ tó dé nígbà tó wá dé nígbà yìí wá dé wọ́n wá dé ní wọ́n bẹ̀rẹ̀ sí ya pẹ̀lú láàrin ara wọn báwo ni àgbẹ̀ ìyá ní ìkọjá rẹ̀ yàrá wọn bẹ́ẹ̀ wà ní lẹ́yìn ìgbà tí ọlọ́run àwọn ayé àwọn subhanahu wa ta'ala fa inna Allaha sari'ul hisab àwọn subhanahu wa ta'ala ọba tí ó yára níbi ìṣèṣì orí ìṣèṣì ló tẹ́ni ìṣàkóso nígbà àwọn subhanahu wa ta'ala lásìkò kò sí ní kúkú àgbàlagbà tí ó kù sí rẹ̀ sábà lọ wáyà yìí àti èyí náà wà láàrin rẹ̀ ó jẹ́ pé ó wọn ní kí ni wọ́n fi lè wá wọ̀ tá a bá tara lórí tó àdúrà tí ó fi lè ẹ̀sìn wa tó eléyìí wọn lẹ́ẹ̀kejì nínú ọdún nínú àwọn ọlábẹ́lẹ̀ fún tàwé ìwé tàwé ìta nílẹ̀ òun náà ní àdáàtú bíi òun náà ní ìṣẹ̀lẹ̀ òwòlọ́wọ́ kò tó lọ́wọ́ tó bá wọ́ tó bá wọ́ wàhálà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ òde àìyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dáadé nínú àdínkù aláìsàn àmì àti ó bá aláṣọ nípa pé wúni ẹ̀ ìsìlámù àlọ́kàn ó ní wọ́n mọ ìsìlámù lórí àwọn ìsìlámù mẹ́márùn-ún kan lérí òkú àwọn ọmọ ìsìlámù lérí alákọ̀ọ́kọ́ alá àyùwà àdàlọ́ alá àyùwà àdàlọ́ alákọ̀ọ́kọ́ ní ọmọ ìsìlámù lérí òun náà ní lórí lórí ni àyùwà àdàlọ́ kéèyàn mú ọ̀dọ́ àdàlọ́ òkú alákọ̀ọ́kọ́ nù. sọ́wọ́n àdìdì àdìdì wà nínú ọ̀rẹ́ ìmúlẹ̀ tó gbé àtàwọn fún wa nínú àdúgbò àti ọ̀gá ọ̀yà ìlú tàbá la fẹ́ ṣe dáwà kí là kọ́kọ́ táà máa ṣàkólé náà rẹ̀ táà fẹ́ sọ kí là kọ́kọ́ máa ṣàkólé náà rẹ̀ kí pé a fẹ́ sí òun náà ní àgbà tó kí ló fà òun náà ní kúta sọ tí wàá fún ni pé ànábì sọ̀rọ̀ wá wà ní ìwọ̀sọ́lá ọdún mẹ́tàlá òun náà ní omi pẹ̀pẹ̀ sí kíkà òní tí òfin ìgbà náà Bukhari ó ní àná sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lá nígbà tó gbé àádùn jẹ́bẹ̀l màtánà ní ìgbé ìgbé náwá àlè jẹ́bẹ̀l àlejò ìrọ̀ tó lọ sọ́dọ̀ àwọn ará yamani ìpè tó lọ kò gbé lọ sí ojú ọ̀nà ìjà sábà lọ́wọ́ àdìsí yẹn á gbé ìdáná sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lá fún ọmọ ìgbé ìnáka tẹ́kùtà màálà ọ̀wọ́ ní àlè ìjà tó bá débẹ̀ ó bá wọn àjọ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àmì àlè ìjà àwọn tá a kú síra làwọn náà ìtumọ̀ ẹ̀ náà ni pé yóò bá wọn yàwó níbẹ̀ yóò bá wọn tàtọ́ ọ́rọ́ bẹ́ẹ̀ wàlíyẹ́kùn awùwàlà máa ń tẹ̀lé òhun ìyẹ́ àyùwá ìdùnnà tààlà ó jẹ́ pé àkọ́kọ́ tó kọ́kọ́ pè wá sí òun náà ń pè ní àyùwá ìdùnnà tààlà ilé tí wọ́n mú àwọn ọ̀hánà ọ̀wọ́ tààlà lọ́kà tó òun náà tó tó tó kàwé náà láti kọ́kọ́ tó òun tó kọ́kọ́ tó kàwé náà من وإذا عرفوا ذلك سمت وعد إليه سلم توحيد نودي بنتيهم فأخبرهم أن الله فرض عليهم خمس صلوات في يومهم وليلتهم قل وقع لهم إذا الله سبحانه وتعالى قل وقع لهم وقل وقع لهم قل لهم أتم لهم ni ọlọ́sàn àdéhùn. Kò ní ìdáwọ́ àti máa pàtàkì tàbí àwọn ìgbé àwùjọ káwùjọ tá ní padà òní nìyí tá a bá ó ti pé ló wá ń láyà wa òun náà pé ká sọ nítorí pé dáwà ànẹ́bí àtàwọn òṣìṣẹ́ ní wọn kọjá òun náà ní pé àkọ́kọ́ júmọ́ kọ́kọ́ máa ń pe àwọn ìjọ wọn sí òun náà ní pé kí wọ́n jìnà sẹ́wọ̀ tá a bá ti jìnà sẹ́wọ̀ tó bọ́ bá ti títà òní títà òní ìbá pé lára wa yóò rọ̀ fún wa láti pé kí ni ọkàn wọ́n sọ̀kan yóò rọ̀ fún wa pé wọ́n sọ̀kan yóò rọ̀ fún wa kájọ kára máa ṣe tàbí mú jáde ìlà kájọ wa lò ní ọ̀wọ́ sọ̀rọ̀ yàtọ̀ ẹ̀wọ́n tó bá jẹ́ tẹ̀lé wọ́n tó bá jẹ́ tmc wọ́n tó bá jẹ́ tàwọ́mù àgbọ̀ tó bá jẹ́ túnlí gbogbo ẹyẹ báyìí akọ́ra wájọ káwọn wá sọ pé á àbábẹ̀ ẹ̀ ìjọba ẹ̀yìn tó bá jẹ́ ìjọba tán wàá ló padà wá bẹ̀rẹ̀ láàárín wa àwọn olùkọ́ àlọ́ Ali alábẹ́ sọ̀rọ̀ àwọn àdìsọ́lá Ali ọ̀dìyà Ali Abubakar ìdíwá Ali Ali ibn Abi Talib ẹ̀wọ̀n àwọn ní ádá aláṣẹ ìmáàrún mẹ́fà tó fi àwọn mímu wá bẹ́ẹ̀ wá fún wa àwọn àmọ́ ìdíyà dé àwọn sàáyé owó mi àwọn àbúlá ìgbàgbó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àbú àbúlá àlùbáyé àtàwọn gbogbo àwọn míì lọ sí fún ẹ̀rí pẹ̀lú ẹ̀rù òun náà ti ṣe sílẹ̀ sílẹ̀ náà ni wọ́n ti jìyà tó wò sọ pé ẹni kó o tún sọ pé alẹ́ yóò gbà pé o ta ẹ̀yí nínú wa ẹ̀dá máa wí ìgbà méjì náà fẹ́ ká jágbá. bẹ́ẹ̀ tó bá ń tako àwọn ìlànà àwọn ẹ̀dá àwọn ọ̀dà bẹ́ẹ̀ tó lẹ̀ nínú wa ẹ̀yà kéjì ẹ̀dá tó pọ̀ fún àmì ìdíwọ́n mọ́ wa bẹ́ẹ̀ wọ́n bá wọn ta ọ̀rẹ́ náà nítorí lórí kí ó bà wọ́n mi bá lọ́wọ́ nítorí pé tàwọn ìyí gẹ́gẹ́ òun náà ti ìṣẹ̀lẹ̀ káàkiri dára 所以不少问题呢，人家都属于这种还有后面第二第二代，他也是比较要等级啊。那么反正什么国家啊，那你觉得这个等级那个扫地机也够不着。我们也常在原因，我们都觉得这个要不了解啊。好了，其他国家都是在于，那谁只有也到了这里解解，也就是为了这个国家单位，人都对于这个问题在建议好眼光好，对吧？就啊，这里无论在哪里啊，希望啊。 nínú àwọn ọlá tí ń bẹ fún tàwí nínú àwọn ọlá tí ń bẹ fún tàwí òun náà ni pé àtàwí sábàbó sábàbó ní kò pàbó lè náà tàwí ohun fagi léèrè tí bí máa jẹ́ ìtẹ́wọ́gbà ní sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá ti jẹ́ tí ò bá ti sí tàwí níbi iṣẹ́ rẹ̀ iṣẹ́ òun nílò tó bá fẹ́ lè àjẹ́ tí bàtí ẹgbẹ́ àwọn ọmọ ohun tí ẹ̀wà padà nínú agbẹ̀rẹ̀ tẹ̀gbẹ́ tó bá ti sọ̀rọ̀ lè àjẹ́ òní wúlò. ayé ni yáà tó bọ́ lé owó ìka ayé ni àbí tí mo lé ní ìbáyìí ìka ayé ni ìdí òmò àwọn ọlọ́kà ẹ̀rẹ́ ìjọ ọ̀gá mi tó ń náà pé a máa tẹ́jọ́ á ń tẹ̀kún ìyàrá mi kò ní ya wà lánàá ìka àmìrọ̀ ètò wọn ò ṣe inú rẹ̀ òjò sí ṣé inú rẹ̀ òjò sí kó jẹ́ pé ayé nìkan náà yóò jẹ́ wọn gbogbo tí ó yẹ ayé nìkan náà yóò ti di wà lánàá ìka àmìrọ̀ ó jẹ́ pé wájú ọ̀gbìn àti àmà àwọn aláàbí ọ̀gbìn àti àmà àrẹwà yá àrẹwà sá òun náà ló pàtó jẹ́ pé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó sàpẹrẹ kalẹ̀ fún wa ó fún alákòjúwe ànábì sallallahu alaihi wasallam ó inú pé èèyàn jẹ gbèsè kalẹ̀ nígbà tí ìyàwó kú ata alákọọlẹ bí ànábì sallallahu alaihi wasallam ó fi aṣọ ogun rẹ̀ dúró tó fi gba oúnjẹ lọ́wọ́ ìyàwó nínú àtìsẹ́ sọ̀rọ̀ mùsùlùmí lọ́dọ̀ ìyàwó bí ànábì sallallahu alaihi wasallam ó láwọn ọmọ jẹ́ àwọn olówó olówó àwọn ọ̀gbọ́n àgbà tó ní wọn ni kò síbẹ̀síbẹ̀ náà àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n ti hàn wá ìgbé tó bá jẹ́ pé ààyè ni pápáyé ni ó pàpà ni pápáyé wúlò ni àlẹ́sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́n àwọn òní gbé ìlú gbé dayé wà wọn àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àgbẹ̀ tó bá jẹ́ páyé náà rí tó bá jẹ́ pé ó bá wọn èdè ìyẹ́ ìdí lọ́dọ̀ àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àgbà tábàkù yẹ ti káwọn fẹ́rẹ́ gbé ìdí ó mọ̀ sí ayé bá wọn Allah subhanahu wa ta'ala wà ní kúkẹ́ bẹ̀rẹ̀ ní orin jẹ́ ọ̀láyé nígbà Allah subhanahu wa ta'ala kó ìyá sí ìyá sí wọ́n ti bẹ̀rẹ̀ náà ayé òwúrò ayé kò sáfà ní kankan bẹ́ẹ̀ àbọ̀wọ̀ sílẹ̀ ni ayé wọn ní akọjá ni àgbàgbẹ̀ lọ sí àwọn aláṣẹ làwọn adájọ́ àtàwọn adájọ́ kò lè àbẹ́kù láyé wọn sẹ́nu bá tó pé èèyàn kú ìlú ẹ̀ àyàyò lágbà ẹ̀ ọlọ́mọta àbáwọn náà ọlọ́mọta kò ní ó ti torí ni ìjọ kọ̀ọ̀kan wà tó bàyẹ̀ yẹn òyìnbó ti bẹ́ẹ̀ ní kò ní ti ẹgbẹ́ ara rẹ̀ wò kò ní wọ ọkọ̀ ara rẹ̀ wò á ẹgbẹ́ mi ò ká lẹ̀ mẹ́rin wí bẹ́ẹ̀ mi ò ká àìfẹ́ bọ́ bẹ́ẹ̀ mi ò ká àbí àti ògbẹ̀nu ara ìgbẹ́ ọlọ́mọ sánú wa ikú ikú ọ̀rọ̀ wọ ikú ọ̀pọ̀ lẹ́nu lọ́rẹ́ gbà yìí tòkí ló wà kò fẹ́ kú kò fẹ́ fàyé lẹ̀ kò fẹ́ fi gbogbo tó rò ní nígbà wo ìbá rẹ̀ lọ́nà rẹ̀ ni gbogbo òwúrọ̀ àti ìwà lọ́wọ́ fún wa nípa ìjẹ́ náà gbogbo ẹ̀kọ́ tó ń wa nípa pé ìwọ́ tẹ̀síwájú ọ̀gbìn àti ìyá máa eléyìí ọ̀rọ̀ fún lọ́nà rẹ̀ eléyìí tí wọ́n dé kò yẹ kí lùdù ló yẹ sí kankan ti lọ́nà rẹ̀ ìdí á ìlú bá dé bọ́ọ̀ kò tó ń tó dé náà gbogbo àwọn ìgbà gbogbo bá dé oṣù dé náà lò àmọ́ inú òṣè sí àwọn èèyàn tẹ́lẹ̀ bí bá lágbára ó lè kan ó lè kan gé ìdíbò òbí láyè wọlé ó lè wẹ̀ owó ìdíbò láyè wọlé ọ̀la ẹ̀gbẹ́ wa láyé ṣe á abá fún ìgbà yìí àpẹẹrẹ láti mọ̀ bẹ́ẹ̀ ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìláyè nínú àwọn tó ti kọjá lọ táwọn ti lé orí sí wọn á ti lé kúlé yóò wá tó nǹkan lẹ́lẹ̀ yá ọkà ìgbà ní àlẹ́lẹ̀ ọ̀wọ̀ ní ìlú yóò ẹjẹ́ àwọn ọ̀sán àwọn ọ̀sán aláyọ̀ àti yóò wá bá pẹ̀lú tó ní lọ́kàn náà yóò wá mọ̀ ဒီလိုဆိုကုလို့လည်းပဲရတာတော့လည်းပဲပြေတော့တော့ဘယ်မှာလာလဲအာမလို့မှာသားမှုဘောမှာသားဆုံးဒီမှာဘုရားကိုလည်းတော်မှာဘုရားကြောင့်ဒီကားတာလည်းဒီလိုဘုရားပဲမှုပဲကျဲတယ်အာဆိုအဲဒီလိုဆိုဒီတော့ဘောလာတယ်ကွာအဲ့တော့အလ္လာဟ်ဘာသာတော်ကဝါတဲ့ဒီဝါတဲ့ဒီပဲတော့ဝါလာတယ် ومن نعمره نلقنه بالعلم بالقلب افلا يعقلون ele estava tá a bá fún ní túnjọ rẹ ẹ mọ ní jẹ́jẹ́ rẹ yókù bá ẹni tá a bá jẹ́ rẹ yókù tá a bá jẹ́ pẹ́ láyé lùlọ kí tó bẹ̀rẹ̀ á máa ti kù nílẹ̀ ta ni ẹ̀ náà yóò ní máa ó ní máa dàgbà sí ẹ̀dá wọn pé máa pọ̀lú wáyé ni wọ́n bẹ̀rẹ̀ sí ibi ọ̀pá kan sọ̀pọ̀ ní ẹ̀dẹ́dẹ̀ ní mẹ́ta díẹ̀ díẹ̀ ọ̀pọ̀ òtún ní lò má kò tún ní agbákòókò agbára ní wéètì má tó fi tún dúró lórí ìjọba tó jẹ́ tòkòrò ìrẹ̀kẹ́ lórí pé kò lè fi jáde wọn èyí ò padà wá sí káwọn fámìlì kò dáhùn ọ̀rọ̀ àwọn ọ̀gá àgbà tó bí ó ti wọ yóò lè jẹun ẹ̀rù bí wọ́n yá ní sí àwọn ọ̀gá alábàdé nìkan tí ò ní ọmọ ọmọ ẹni tí ó máa mú jáde ṣùgbọ́n mo ní eléyìí ti láì fún gbogbo àwọn ọ̀gá tí ń bẹ́ẹ̀ di kí ẹ̀mí ó fún sí àwọn ọ̀gá ọ̀gá fún ẹ̀lẹ́ ti wúlò tó tó ṣe kí ẹ̀ máa fi àwọn ọ̀gá ọ̀gá ta ara pé ó ní kéèyàn máa tẹ̀mí láti fi kọ́ wa pé wọ́n já máa tẹ̀mí ló gbàgbọ́ ẹni pé tẹ̀mí yóò lò ó wa wọ́n ní pé kú yóò lò ó wa káwá kọ́ wọn fún àwọn àgbàdo inú ìlú wa lẹ́nu àmọ́ àwọn afẹ́ ló wá fẹ́ẹ́ ni ìjọba ìfá àbíbá wọn lórí kẹ̀kẹ́ mo fẹ́ wo wá pípì wọn àbíbá gbogbo fẹ́ lórí iṣẹ́ ìyá rẹ̀ kí wọ́n láǹfààní má pẹ̀lú àwọn akọrọ fún ọmọ ẹ̀ ìgbésà lórí ni ni. ni. ni. ni. a máa tọrọ nígbà tó wá wá wá wá ná tó wà máa tọrọ tó wá àkọlọ tó àmú lọ àwọn ọmọ ọmọ mi lórí òun yìí àkóso wá rí gbogbo eléyìí òun tó wà tó ni. ìgbàgbé ayé ọ̀hún àtọ́lábáyé pọ̀ àtìyámọ̀ ìdí ni òun náà ní ká pàtàkì òun náà ní tí a lè ṣe bá yìí tó jẹ́ sáàbì tó tá sọ níbẹ̀ nípa kí ni ọlá ti bẹ fún tàwọn yìí òun náà ní pé kí ni àmì tàwọn yìí àdá àwọn ìjẹ̀mí ìrúsù yìí alẹ́ ìlú sàlám àwọn ìdá àtọ́ parẹ̀ yìí òun náà ní dáwà òun náà ní pé gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ti wá lábẹ́ wọn ní náà alẹ́ ìsàlám tó eléyìí àwọn subhanahu wa ta'ala kọ́kọ́ nínú àgbọ̀ á ìlú ọ̀rọ̀ àbọ̀tà àfúnà ìkúlẹ̀ ọmọ ìwọ̀n tó lẹ́nu àlẹ́ la gbé òkúta ìdè wọn àwọn àti kẹta gbé ló jẹun lọ́wọ́ ju nígbà tí àlẹ́bí wọn lọ tán òun náà ti sáré ìgbà ìjọba nínú làákà ìmọ̀ omi tó wọn wí eléyìí àwọn eléyìí eléyìí àwọn eléyìí eléyìí ṣé àjẹ́lò dé tí ẹ bá ń bèèrè lọ́wọ́ sọ́wọ́ wà ní àlàyé tó bá wọn wà ní á mísírì ni kò lè kò lè yé ẹ̀rọ àwọn fọ́ọ̀nù bá ń yé ẹ̀rọ yóò ló wáyé tí wàá pé títí òní yọ̀ wá yóò ní máa lọ yóò wá fi ẹ̀ka lè tí yóò fi gbé ẹ̀rọ yẹn bí ẹ̀rọ adé àlẹ́bí ti wá àlẹ́bí wá ẹ̀rọ yẹn gbogbo tó lọ rí àlẹ́bí òfin kan má lè pé ẹ̀rọ adé yẹn jẹ́ èdè lọ́dẹ̀ẹ́ o àdébí ìyẹn gbogbo ẹ̀rí lọ́pọ̀ kan ó náà ló bà pé pé ìtọ́jú àdébí yòókù dé fàdébí ìyẹn gbogbo ẹ̀ àdébí ìtọ́jú wa pé màá ní àjàgbà bíi àmìnà àhálà máa lé ìtàbí ìwú sọ̀rọ̀ ẹni tó bá tó máa dà kankan ní ẹ̀sìn ní ẹ̀sìn lẹ́yìn tí òsín bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti yẹwò pẹ̀lú sílẹ̀ àjẹ́ sọ̀rọ̀ á da padà fún ní àdìgbà lọ́dọ̀ bí ọ̀gbìn àti àmà àti tó ti bẹ nínú ìjọba fún wa fún wa yìí pé gbogbo ní máa ti jáde àdáyé bẹ́ẹ̀ bá ti jáde ní méjì tí ò sílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn táwọn yóò mọ̀ ánàbí etí ẹ̀sìn táwọn lábẹ́ yóò mọ̀ wọ́n ti kó láyé tí ìyẹn wá gbé ní tí ẹ̀fọ́ máa ń lẹ̀ ẹ̀fọ́ ẹ̀sìn àlọ́bí ní gbogbo sáré àrùbí wàbúrò sọlá ẹ̀sìn náà gbogbo àti ẹ̀sìn wọn kò sí ní kí máa ń kọ́kùn ẹ̀sìn kò sí kí máa gbé yàn lọ kó ní wọn ní náà lọ́wọ́ àti ọ̀gbìn àti àná tí ọ̀rọ̀ sùpánù ọ̀dà kó fi sọ rẹ̀ sọ́ra kó fi ìyá náà. sọ eléyìí òun ni sókí tàbí àwọn sọ̀rọ̀ ìgbìmọ̀ tó yọ̀ ọ̀dún kan lọ́tọ̀ pé kí ni fọ́ọ̀mù tàwí kí ni ọlá tó jẹ fún tàwí àtọ̀tọ̀ díẹ̀ fúnra níbẹ̀ nítorí pé kí ni ó tó pàtàkì ká mọ̀ nípa bí abẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àbí oúnjẹ yíyọ àdáadáa èyí tí ó kàn ní tí a sọ òun náà ní tó jẹ́ ojúlówó ìdí abẹ́ bára wa lóhun náà òun náà ní pé kí ni pé sàkóso lòbò bí ìyá ike à máa sọ ìtúláàsì fún yàn nítorí kí èrò gbàgbọ́ ìrètò lòbí ìyá ànábì sallallahu alaihi wasallam àwọn subhanahu wa ta'ala nígbà tí ó rà nàbí ṣe àti gbogbo àwùjọ tó rán iná àtẹ̀lé náà wọ́n yẹ̀rọ ní ìyá kẹ́rọ àtẹ̀lé fúnra wa òun náà ní lágbà tí Allah subhanahu wa ta'ala òun ní ṣe gbogbo náà gbogbo ẹ̀yán kájẹ́ ìdá ni kájẹ́ ìdí ẹ̀mú ni káwọn ẹ̀yán ní gbogbo àlámọ̀ yé yẹn ni kájẹ́ áńtìkì múyàn kápáyàn kájíyàn káfìlera múyàn gbogbo ọgbà yẹn títọ̀ ni àdámọ́ ni gbogbo ọgbà láti ń délé yìí kọ́dà àwọn kèdè yìí ẹjọ́ burúkú náà àwọn kèdè yìí àbújá òun gan ó mà ó mà yìí náà wọ́n kàn án lọ́wọ́ tààrà òun ló dà òun ló mọ̀ kó ló dá sánà ó mọ̀ kó ló dálẹ̀ ó mọ̀ kó ní ṣe gbogbo ọgbà tó náà ló fà jẹ́ pé inú iṣẹ́ náà mi láwò jíjẹ́ kò síta òfin kò rí àbẹ̀ tòun tó gbé ní àwọn gáàdì fún náà ló ti gbọdọ̀ gba ilé ìfún rẹ̀ látara àwọn kan tá ẹni ẹtí làákà yìí bá pẹ́ lára rẹ̀ ẹtí làákà yìí bá pẹ́ déédéé yóò sì máa ti káàpẹ̀ ní àtàwínú àwòrán yóò mọ̀ ọ́n ara rẹ̀ pẹ̀lú làákà yìí rẹ̀. kí ni ìjọba wà òun náà ní pé sábàlú náà kò á rẹ̀ á rí àwọn àwọn àlà ó sọ pé kí àtàwí sọ̀rọ̀ wọn wà lórí òtọ́lá wọn ṣàlẹ́jì àwọn kèké yìí ṣàlẹ́jì wọn béèrè àwọn béèrè kan lọ́wọ́ wọn ó ní pé béèrè tí wọ́n fọ ní ìbéèrè kò ní yàtọ̀ sí ìbéèrè àti

òjò àti ọ̀sí láti sánmà àti sánmà àti ilẹ̀ nígbé wá tí ọlọ́pù hàn lóṣọ alábá kátàrà áìsìkì táwọn aláìka fún àbùkẹ́ lọ́wọ́ òfin wá gbogbo lẹ́yìn àkókò gbogbo lẹ́yìn àwọn kèrè nígbàgbọ́ àwọn ẹlẹ́wọ̀n wọn gbà bẹ́ẹ̀ náà ni ọlọ́pù hàn lóṣọ alábá ti lọ pé tàbí tí tètè ẹ̀mú fún láti sánmà àti ilẹ̀ àmọ́ ìyẹ́wò kò ti gbọ́rọ̀ àti ojútẹ̀ mi nílà ta ló ní kápá lórí ẹ̀ tó lè ní ẹ máa gbọ́rọ̀ tó lè ní ẹ máa tó bá wúgbà ní ẹ̀rọ yóò yóò yà lóka ìbáyìí kọ́rọ̀ bí yóò fún ní ní iṣẹ́ ìwé lọ ẹjọ́ ẹ̀kọ́ òní ní ìgbàgbà ẹ̀rọ bí ti bẹ orí ló ti pọ́n ní gbólóhùn sí ìtàní ògbóná àpọ́nlọ́lá yìí tí ẹ̀sẹ̀ náà ó lè máa wọ ẹ̀ka lẹ́ka ló ti máa rẹ̀ mo ti òde mọ́lẹ̀ tó tó eléyìí ti ta ló ti kápá rẹ̀ tó ń kó wọn nígbà lẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbọ́rọ̀ ta ló ti kápá ló ká máa gbọ́rọ̀ ẹ̀rọ bí ti òun ti ṣe lọ́lá yọ bí ẹ̀rọ ti sọ̀rọ̀ ní oko lábẹ́ ìjọba gbọ́ ẹ̀rọ bí ti ṣe ètò ìwà bẹ́ẹ̀ ni ṣe ìgbésẹ̀ bá tó báyìí قالوا لك هذا هو إليه أو لك النبي صلى الله عليه وسلم قوله يوما ومن يخرج الحي من الميت ومن يخرج الميت من الحي ثاني يوم بما هو رجال لا تعالى ọba àwọn onímọ̀ mú àtàjẹ́ ìdáta òkú oníkà ní ọ̀rọ̀ ọ̀sọ́lá ó tàbí ìjà àwọn kékeré wọ̀nà ìdájọ́ ọmọ táwa lè jí máa wá ní gbogbo àlámà yìí gbogbo àlámà yìí wáyé ní ọwọ́ ta ló wà gbogbo lílọ sókè wa lílọ sílẹ̀ wa jíjẹ wa gbígbó wa lílálàáfíà wa àìlálàáfíà wa tani sàlọ wí bẹ́ẹ̀ tani jẹ́ wí bẹ́ẹ̀ àní tó ká ti bẹ́ẹ̀ lọ ọmọ tàbí ẹ̀kún lóhùn náà lọ aláwọ̀ bá lọ dára ní yóò mú ọ̀nà pé aláwọ̀ náà ní ìlú rẹ̀. àwọn kèdè yóò ti ṣe ṣe rárá wọn wá sọ pé òòtà àwọn òun ni ó dákú náà òòtà àwọn oníjàwó bọ́rọ̀ òòtà àwọn oníjàwó jíjẹ òòtà àwọn oníjàwó nínú àwọn kèdè yóò ti ṣe ṣe rárá wọn gbà pé ọba àtúndẹ̀ ti jẹ́ àwọn òun ti sáà yá ọba àtàlẹ̀ níjà wọ́ ọba yìí òun ní ṣe gbogbo tá a kàkà rẹ̀ yìí òun ní fún yẹn jíjẹ òun ní fún yẹn mímu tó wọ́n tẹ̀lé ìfọ̀ àwọn sùpáàrọ̀ wọn là ń tọ́ wá sọ fún ọ̀gá wá sọ fún ọ pé àkàrà àtàkù nígbà tẹ wá ra gbogbo eléyìí gbọ́ tó gbélé ilẹ̀ lọ́kàn yín tẹ̀gbà òun ní tẹ̀lé òun ní tẹ̀lé òun ní tẹ̀lé àkàrà àtàkù tí kò wá yẹ pé arúgbó mọ́tẹ́ ẹ̀mọ̀ yìí ẹ̀tọ́ ní kápá ní ti òfin lẹ́yìn ẹ̀ tí àbá yìí ó sọ pé kóun ní òun náà ló lẹ́kọ̀ọ́ ká máa jọ́sì fún pé ká máa jọ́sì fún kàkà mí lẹ́yìn rẹ̀ kò eléyìí òun náà ń ta òye ìlú ìyá ìjọba lówó náà àyà pọ̀ nínú àkùrá níbi ilẹ̀ fún pé ta òye ìlú ìyá kò sí pọ́lẹ́mù pẹ̀lú ẹ̀ pé ta òye ìlú ìyá bá pọ̀ yìí kò sí pọ́lẹ́mù pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ìjọba nínú gbogbo ẹ̀ lọ́wọ́ ya gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n àwọn tí wọ́n ti ká tàbí náà lọ́wọ́ bàbá ọmọ ẹ̀mí àwọn náà gbà pé ọlọ́run náà lẹ̀ àbí ẹni náà pé ẹni wọ́n ń pè ọlọ́run jẹ àwọn náà gbàgbọ́ bí wọ́n ti láyé rẹ̀ ẹni kan náà gbà ní ẹgbẹ́ ayé bí wọ́n ti wọ́n tó bí àbí kò ilé ìgbà ti àwọn náà ni pé ọba ayọ̀ kan tó tó wọn bẹ̀ òun náà ní sáfẹ́ ìta òbínú àwọn òbíyà òkú sẹ́ni tí ó tako dáàbò ìtàn òyìn ìbò bí yàrá òun náà ni àwọn onímọ̀ òun náà ni wọ́n pè ní ìyẹ̀kùn òun ni wọ́n pè ní báàbò ìtàn òyìn ìbò bí yàrá ìtàkùn ìtàn òyìn ìbò bí yàrá nígbà wà lọ jẹ ìtàn ìtàn òyìn ìbò bí yàrá ìlẹ̀kùn ló jẹ́ kúta òyìn ìbò bí yàrá ìpè ẹni tó bá nígbàgbọ́ ìpè ọba kan bẹ òun ló dá òun ní ṣe ìjẹun mi òun ní ṣe òun mi òun ní fara ni mí òun náà ní ṣe ìjẹun fún mi òun ló lè ṣe owó tí ìbá fẹ́ ibi ìbá rí òun náà ní òde rí bẹ́ẹ̀ bá fi gbà á gbọ́ tó bá rẹ̀ lọ́kà yàn ojú ọ̀nà kan ni tó jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ gba bẹ̀ wọ síbi pé ọba yìí nìkan náà lọ́wọ́ ẹ̀yìn máa jọ́ nìyẹn ìdá òkú ní ti ní kó bẹ̀rù àwọn tó lè rí wọn gba abẹ́lé ìgbọ́ àwọn àti ìgbà gba abẹ́lé ìgbọ́ ẹ̀dí bá rí wọn á gbọ́ wọn á gbà wọn á di wàhálà lọ́wọ́ tí wàhálà bá bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ẹ̀dẹ́ bá ti ọ̀yà sọ tó jẹ́ ọ̀wá ti sọ tó jẹ́ náà àti ní ojú ọ̀nà wọ́n ti sílẹ̀ kalẹ̀ wọ́n ti kalẹ̀ wọ́n ti ní ojú ọ̀nà tó ti kalẹ̀ fún wa ẹ wá gbàgbẹ́ wọlé kí ẹ mọ tó ti fún àwọn àlọ́wọ́ ta alámìkan tó ilẹ̀ náà wàhálà wa ó náà ló pàdé pé kaba ní àwọn kaba wo àwọn kèfèrí àwọn kèfèrí fún àwọn jẹ mo gbà yí pé àwọn táwọn jọ ti fún yìí àwọn ọba táwọn pè àwọn gbà yí pé wọ́n lé là àwọn ọjọ́ ìṣèkáyì ló kàn fi làákàyè wọn ṣeré ìṣáyì ló lo làákàyè wọn bẹ́ẹ̀ wọn náà ní àgbà ti sọ fún wa pé tẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn kí ló sọ fún mi wọ́n ní má là àgùdù wọn ìlà nílò kọ́ ti fún ní ilà ọ̀gá òun tó gbà wọ́n ní àwọn òjò ti fún wa nítorí táwọn torí ẹ̀jọ́ ti fún wa pé àwọn fẹ́ má fún wa má àwọn ọ̀gá àwọn ọ̀gá rẹ̀ ni àwọn fẹ́ fi wọ́n súnmọ́ ọba tó dára ni à ń lò wọ́n láti gbé lábàá lé ní ìsìnkú àwọn ọ̀gá àwọn ọ̀gá rẹ̀ ni àbẹ́ dáwájú rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ láti lọ́dọ̀ àwọn sùhánà wọ́n tààlà ẹ̀dùn láwọn òbí máa sọ̀rọ̀ tàbá lọ́wọ́ àwùjọ wa náà lónìí àwọn tí wọ́n ń pè fún abẹ́lẹ́ yà lọ́wọ́ sùhánà wọ́n tààlà wọ́n ń sàfihàn ẹ̀fọ́ àwọn àwùjọ mùsùlùmí tẹ́wà lọ béèrè lọ́wọ́ tó wọ́n ti náà ìdá àwọn tó wọ́n parí ẹ̀ sí pé á àwọn gbà lọ́wọ́ bẹ̀ wọ́n gbà lọ́wọ́ náà ti wù bẹ̀ àwọn tí kò lè mọ àwọn àti ẹ̀wà wọn tó ti bọ́lọ̀ ọba àkùnká ẹ̀wọ́n pè fún ọ̀sán ní ìpapọ̀ wọn tẹ́wà lọ́wọ́ àwọn onímọ̀ àwọn tó wà láwùjọ wa lónìí nínú àwọn ń tọ̀ yíkọ̀ dànù ẹwà àwọn tìjàníyà ẹwà àwọn kọ̀dìríyà tẹ́bá lọ wo àwọn nǹkan ní ìtàmà wínú àwọn àgbáàbù lóríṣiríṣi nínú àwọn nǹkan tí wọ́n láwọn fi ń jọ́ ti fún àwọn ọ̀sùn hàn àwọn èèyàn wọ́n ní ìdílé ìsọkútakọ tàbílù àwọn tàbílù takọ ọ̀rọ̀ ẹ̀sìn tàbílù lórí ìyà táwọn tẹ̀lé lọ wọn. wọn ò ní pọ́blẹ́mù rárá níbi tàwọn yìí lòlò lórí ìyà wọn ò ní pọ́blẹ́mù rárá. wọn ò ní ọ̀rọ̀ rárá níbi bá a fẹ́ lè tàwọn yìí lòlò lórí wà kó ní kejì ẹ̀kún wa wọ́n wà kó ní kíláàsì fún wa ìdí ọ̀pọ̀lọpọ̀ wọn ti máa ní pírọ́gẹ́mù ọ̀nà ìdí ni ibi ká máa wá ẹjọ́ sí fún àwọn àrọ̀dà alágbèéná ni sábàwọ̀ àwọn máa pe yájẹ́ kàlùkọ̀ ọ̀dí àwọn tó máa pe yájẹ́ kàlùkọ̀ ọ̀dí lọ́wọ́ fún lè wá àlè ìgbé ìgbà wọn ní láti fà àwọn tó máa pe pé tó bá sí tó làwọn ṣe níkìlì wọ́n máa wá ní mo pe ìwọ́jẹ́ kò ìrọ̀lẹ́ lọ́wọ́ fún lè wá ọ̀ pé ìrọ́lọ́ wọn ìgbà gbogbo ẹ̀dá là ọlọ́wà náà fi ọlọ́wà náà wàhálà àdìsínà àdìsínà ìjẹ́ ìdíga wọ́n tún náà tẹ̀lé ìbárọ̀ ìjọ wa gbà nílẹ̀ pẹ̀lú gbígbà rẹ̀ tó wọn fi gbà wọn yà lẹ̀ tó sábà wà wọn ní pé kò sí ìyàwó ẹni lórí pé táǹtẹ̀ yìí wọ́n tẹ̀ yìí wọ́n á pè ìtàn mí lẹ́yìn àwọn ọ̀dùn máa ń wọ́n tààrà ní òun náà ló bá tó ṣe kí ni àwọn onímọ̀ sọ pé tàmọ́ òun ìgẹ́ ìsìn yàní ṣírùkù náà ni àwọn aṣọ ní orúkọ kíkẹ́ ìkókọ rẹ̀ àwọn akọ èdè ṣàbá ẹ̀dùn àwọn tí ó pè ní wọ́n pè ní ṣàwá túnú ìgbẹ́ àwọn ni wọ́n ti bẹ̀ ni àwọn tí wọ́n wà àbọ̀lọ́ àwọn àtọ̀hún wọn tàà lẹ́yìn tó eléyìí ó túbọ̀ ìgbé mi ìgbé láwùjọ wà yìí a tún ní nǹkan tó jọ bẹ́ẹ̀ náà ní àwọn àtọ̀dá òyìnbó tí wọ́n ń yàgbà sí ṣàwọ́ ìdúró àjòyìnìyà tó a díẹ̀ díẹ̀ inú àwọn ìyá pátá òní kòkòríyà inú wa máa tẹ̀ láwùjọ náà tó pé àkókò àwọn tẹ́tẹ̀ wà fún àwọn ọ̀dà aláṣẹ yìí tá a àwọn kan tẹ láwùjọ náà lónìí tó jẹ́ pé wọ́n ti tún tàbí ẹ̀ lọ́dọ̀ àwọn kan ẹ̀ ká pààyàn nídìí ó gbà pé á àwọn kan bẹ wọ́n lè pààyàn ó tún pàtàkì rẹ̀ bóyá ká bóyá ká kéde yòó kéde yìí láyé wọ́n láwọn kan bẹ wọ́n lè sọ̀rọ̀ lé ညာကျဲဘုရားဒီမှာပါရံဘုရားဒီမှာသိကြမှုရံဘုရားဒီမှာသိကြမှုရံကာမဝါဘေဝဘေလေးကာမဝါသာပြေဘုရားမှာခံဒီကအလောကဘေဝတေလေးမှုရံတေလေးကိုဒီသာကုသပြေတာပြေလို့ဒီရယတိပြေတော့ဘောသာဘောသာလာတရားဒီပြေဦးအာပိဇာမေဘုရားညလာဝိမတ်တော့ပါပဲအာအာမောကေဘေဒီတော့ကဒီဝတ်ပဲတကယ်ကြောင့်တောင်းရင်တော့ဝါဘောအရောဘုရား wọ́n bẹ̀rẹ̀ sí lè tí ọkọ̀ ojú omi tí ó gbé mi kò nà ìwà ọkọ̀ ojú omi wá ló wá dídí nígbà tí ó ṣe ta wá sí ọkọ̀ ojú omi kan yọ bọ̀ lọ́kàtà nígbà tó ọkọ̀ ojú omi ó ṣe tó ní báyìí mo rí pé kò sí ìyàtà sánú ẹ̀ ní wà ọkọ̀ ojú omi yìí kan náà ló wà rẹ̀ wá ọwọ́ wa rẹ̀ wá ọwọ́ wa rẹ̀ títí dé sí odò nígbà tó dé sí odò báyìí àwọn ẹ̀sọ́ bẹ́ẹ̀lẹ̀ láti kó kalẹ̀ jìgàgà wọ́n fẹ́ kó sọdá náà kó bá di pé àwọn ẹ̀kú náà ti bẹ̀rẹ̀ sí kóra wọn sínú ọkọ̀ ojú omi àwọn ẹgbẹ́ ẹ̀ ní lóògùn ara tí ọkọ̀ tó mi tí ò sẹ́yìn kàtà ní lóògùn nígbà tó lóògùn ara wọn lóògùn ara ayé ti lè lẹ́yìn ẹkùn lóògùn ara tó ayé ọkọ̀ tó bá tó ti fún ara rẹ̀ ó bá tó ti ta ọdún àwọn ẹgbẹ́ tó lè yá ara wọn kalẹ̀ fọ́ọ̀mù nígbà tí wọ́n ti tọ́ ah, ọkọ̀ ẹ̀tọ́ ẹ̀jẹ̀ gbogbo tilẹ̀ ní kù pé ìrọ̀lá lélẹ̀ ìrọ̀lá lélẹ̀ ìfowópamọ́ tó lè ti máa ọmọdé mi ti máa fẹ́ fún ara rẹ̀ ọmọ tí yóò ká wà báyìí wà yìí kọ́mọ wọn yìí ká máa rọ́ta ká máa rọ́ọ̀dù tí ó bẹ wọlé dé ara ó mọ̀ sí ọlọ́wọ́ bá àti ìdarí ẹ̀ ẹ̀wọ̀n tó bá mọ̀ ẹni pé làákàyè tó fi làákàyè ti dédé làákàyè wọn náà nígbà tẹ́yìn bá ti gbà pé tó ti gbé ọkọ̀ ojú omi kò rọrùn ojú omi kó máa wá àjá ìdíyàn bẹ́ẹ̀ tó ẹgbẹ́ ẹgbà yìí pé kò fún ayé náà kó máa jáyé láì sọ́ba àti ìdarí ẹ̀ so eléyìí ó túmọ̀ sí kí ni ìpè làákà ìwà òun náà ni ó sọ fún wa ìpè ayé yìí ó gbọ́dọ̀ lọ́ba kan tí darí ẹ̀ kò kàdédé máa rí bẹ́ẹ̀ ni àwọn àwọn ayé wọn sọ fún wa pé tó mọ̀ yẹn tẹ́kí ìlà tọ̀hìnì ìlà ìyà lẹ́gbàá tí ọmọ ènìyàn bá lo làákà yìí tó fi mọ tàwíìdù rùbùbíyà lẹ́gbàá yẹn yóò tẹ̀ wá graduate yóò wá kó láti bẹ̀ yóò wá kó fi tàwíìdù ìlà ìyà yóò tẹ̀ wá kó fi pé ah ọba tí ń ṣe gbogbo eléyìí fún mi ti ń tẹ̀lé tí ò tẹ́lú mi lẹ́yìn ẹ̀ ti ń tẹ́ á ah, òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ láti máa lè láti máa yọ nìkan tó òun náà ló pàtàkì sọ fún wa pé tàwídù kò bíyà yóò ojú ọ̀nà kan ni téèyàn ó gbà wọlé lọ síbi kí ni lọ síbi tàwídù àlòlòyìyà ṣéèkù ní kàmáyẹ́tò lọ́wọ́ ìbádàwù bí kìtàbí bí hàdà náà kẹ́rì ọlọ́sùn hàdà wọ́tà láti fi pe àwọn ẹrú ẹ̀ lọ síbi àtàwọn igun alòwò ìyá tó látara délé yìí àwọn ìhànà wọ́tà rárá ó fi wá sí ẹ̀rí lórí àwọn ẹ̀dá ìpè a tó bá jẹ́ pé ẹ bá gbà lóòótọ́ tó kò sẹ́lò bí ìdíje gbogbo àǹfààní fún yín kò sẹ́ni tí ń ṣe jíjẹ kò sẹ́ni tí ń ṣe mímọ́ fún yín kí wá ló fà láti mọ wájú ọ̀sìn fún nǹkan mi lẹ́yìn àwọn ọ̀sán àdàwọ̀ wọ̀tà rárá àti tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ tàwọn ìlú àlùlùbíyà òun yóò mú wa mọ̀nà lọ́sibí sáńpẹ̀ ní tàwídì lùlùyà ẹ̀ta bá ti wá rí pé kò wá mọ̀nà lọ́sibí tàwídì lùlùyà kí wọ́n pe nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kí n jọ́sìn fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala àbí gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fún nǹkan mi tó yàtọ̀ sí a rí pé irú ẹni báwọn a rí pé tàwídì lùlùyà rẹ̀ ó ti fẹ́ yàrá àjẹpẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kò gbà tọkàntọkàn pé Allah subhanahu wa ta'ala òun ní ṣe gbogbo ìjọba yìí òun náà ló wà Allah subhanahu wa ta'ala fún kàkéèsí wa nínú Al-Qur'an kí tí ó jẹ́ àmọ́ ìpé òun nìkan náà àwọn olùmọ̀ ọjọ́ ti fún àwọn olùjọ́ ti fún ọ̀gá kan mí ìtẹ́yà Allah subhanahu wa ta'ala ó ní ìrìn àtàkì sọ fún wa pé làwùkánà máa hù ààrẹ àbúgbàmà yàgòdù wọ́n yẹ fáwọn ọba mi tún bẹ ni máa jọ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n sọ lẹ́nu wa ìdáhùn lọ́pọ̀lọpọ̀ orí àti ìlànà gbogbo àwọn bàtà ń sọ yìí fún káwọn yóò ti kóra wọn jọjọ kan káwọn tó ti láwọn fẹ́ gúnlẹ̀ lọ fún àwọn àmọ̀tà lórí àlàrà yìí ṣé àwọn náà ti káwọn náà fẹ́ ṣèdájọ́ ìwà ìgbẹ́gbẹ́ fún ti kóra wọn jọjọ kan tò nílẹ̀ bẹ́ẹ̀ títí nìsí ààrí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó tún fi rílẹ̀ fún wa nínú àyà mi ní pé màtàwọ̀tọ̀ láàrú mi wọlẹ̀ Allah subhanahu wa ta'ala òbí mọ̀ wà má ká nà bá wú ní ìlà kọ́dà kò sí wọn jẹ́ fún wọn sọ ìdá ìjọ kan táwọn náà wá kó ìdá ọgbẹ́ wá èmi wo dáhùn eléyìí ọlọ́run ìdí wọ dáhùn kó wọn èmi ló kó àwọn òde gíga àwọn kan lọ sí àlàní irú eléyìí yóò ti tẹ̀lé wàdà àlà báàdùhùn àlà báàdù á ti di pé ẹnì wọn ti tẹ̀lé àtàtẹ́yìn wọn náà àwọn ẹni wọn ga tó àwọn òde máa tẹ̀lé so ibi ayà yìí wọn náà ni àwọn onímọ̀ ti sọ yọ ẹ̀rí kan tí wọ́n pè ní dẹ̀lílù tamáàmù ibi ẹ̀rí náà ẹ̀rí tó lẹ́nu yé wa pé kò rọrùn kí ọba méjì wà sí ọmọdé ọ̀sẹ̀ pé wọ́n ní wọ́n ẹ pé ọba mẹ́ta lápòjú ẹ̀ka ká bà tí ọba méjì wà pé èdè ọmọ àjọ nìkan àwọn ẹni ọba yìí ó ní òfẹ́lẹ́ ni ó kú eléyìí mọ̀ fẹ́ wọ́n tẹ̀lé eléyìí ní òfẹ́lẹ́ ni ó máa rìn eléyìí ló fẹ́ kó dúró eléyìí ló fẹ́ kó ju ọ̀rọ̀ eléyìí ló fẹ́ kó ju márùn pé wọ́n ẹ̀ fọ́n méjì bẹ ni ìfẹ́ yóò máa tẹ̀lé láàrin àwọn méjì kí méjì ẹ bá wá tẹ̀lé kí wá tó wá tẹ̀lé eléyìí ní eléyìí ní ìfẹ́ àti àwọn méjèèjì yóò tẹ̀lé á rí pé kò lè rọ̀ láyé impossibility òun náà ní àtàmà ìdí òde tẹ̀lé láyéláyé bàbá ní á ah, ọ̀dà ọlọ́ọ̀fẹ́ kó máa rìn nínú máa ọ̀dà máa rìn máa rìn máa tún mẹ́rin papọ̀ sọ̀rọ̀ lóyà máa rìn máa rìn á rí pé eléyìí ti wó ó túmọ̀ pé àti àwọn mẹ́rin òde tẹ̀lé kò lè kú bàbá tó wáyé pé ẹnì kan lé lẹ́tọ̀ọ́ pé kí ọ̀sẹ̀ kíni kí ọmọ ìjọ mi kù tó lọ lẹ́yìn kò náà láti ṣe èyí kàmáàrà ipe kò rọrùn ní ọlọ́run bọ́ pé méjì kí ọmọ ìjọ mi kù tàbá tó wá gbà yí pé kò rọrùn pé kí ọlọ́run bọ́ pé méjì yóò máa jayé ayé kí ẹni kí ojú eré ni wọ́n lò yọ ẹni pé yóò sọ àtàwà láyé gan ẹni tí máa ń jẹ́ ọ̀gá méjì yàrá ẹni tó lọ́gàá méjì láyé eléyìí òjòkó eléyìí òjòyè òun ló tẹ̀lé náà méjì eléyìí ló lọ eléyìí ló bá lọ́jà eléyìí ọmọ wa ti pọn nínú rẹ ẹgbẹ́ ìgbésà yóò fi ẹ tọ̀ gan torí eléyìí náà òun náà ní àpòjú èyí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn tó wà nínú àwọn àyà rẹ̀ ìgbé tó ẹgbẹ́ ọlọ́wọ́ bá pọ̀ ní kí àjọ kẹfọ̀n àrùkẹ́ òní rọrùn fún wa wọn bá tó máa fẹ́ mọ́ ayé ẹgbẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ tó látara àjẹlẹ̀ láti mọ̀ pé àpòtí ìtàwé òbí yá àpòtẹ́sí mọ́ ìtàwé òbí yá tẹ̀yìn bá ti ní ìtàwé òbí débi tàwíìdù olùdíyà tàwíìdù olùdíyà tí wàá bẹ̀rẹ̀ lẹ́yìn táàpẹ̀ lẹ́yìn ìbáyà yìí òun náà ti dáàbò parí ọ̀rọ̀ wa pé kí wàá tàwíìdù olùdíyà kí ni àwọn ọ̀gá tó kún sábẹ̀ rẹ̀ kí táàpẹ̀ tàwíìdù olùdíyà òun náà tó jẹ́ pé ìjọ́sìn wa pé àwọn olùhánà wọn làwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìjọ́sìn wọn àwọn mọ̀lẹ́ni kàkà bẹ́ẹ̀ ẹ̀dá kankan tọ́wọ́ ní ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá ti wò ó ma so òun náà kà ń pè so eléyìí tábà wo àwọn ìgbà àgbà àwọn onílànà ìjọsìn ti máa pè ní ìbádà ó pọ̀ gan láàrin ká ààrẹ bẹ́ẹ̀ ka gbogbo ẹ̀ náà dáàbò ní ìbádà nítorí pé kí ló fà káàkiri ká òun náà ti pé nígbà míì láàrin òsì ìbádà gan látara pé a fi àníyàn ṣe yóò sì ìbádà wa lọ. lápẹ̀tù ẹ̀sìn oúnjẹ jíjẹ kájẹun lásán ní ìdíyà ni mo bá ní tí a bá jẹun bí o bá jẹun òbí dáadáa bẹ́ẹ̀ àmọ́ tó bá dìgbà tí a bá jẹun bẹ́ẹ̀ á lè jẹun bí ibi lókun lá kí lè fi kírun jẹ́ ìjà òkè lọ́kúnlá ilé ilé ìjọ ọlọ́run irú irú jíjà òkè ìjà òkè ìdìbò ti ìbádà yóò ti bàbá lálẹ́ lálẹ́ lórí ẹ̀. ọ̀là ní yóò máa jẹ́ ìbádà láti sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́nà fún wa àlejò ìbádà ìyàwó tó fẹ́ sí lọ́nà àláàyè tó fẹ́ sí lọ́nà àwọn tẹ́ ẹ bá tún máa ń lájọ ti pọ̀ pẹ̀lú ara yín yóò ti máa jẹ́ ìbádà fún ọ gbogbo tí ẹ bá fi lẹ̀ tí wàá máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ gbogbo eléyìí náà ìbára rẹ̀ àti ẹ bá fi lẹ̀ àti ẹ bá fi lẹ̀ lọ́sẹ̀ ẹ́ gbogbo tí ẹ bá fi lẹ̀ tí ó máa ẹ̀ẹ́ gbogbo tí ẹ bá bẹ̀rẹ̀ lórí ẹ̀ tó bá wá fi lẹ̀ ìbára rẹ̀ ẹ̀dí bá wọ́n kò ní ìsìn náà ó lè wọ́n lára wọn. nínú àwọn àpẹẹrẹ tó wá jẹ́ ìbára láwùjọ wa yàtọ̀ sí àwọn ìṣòro wa náà fẹ́ àbùkù ká lọ ájì ìbádà kọ́nà àwọn ẹ̀ma àwọn ìmọ̀ ti wọ́n pé ìbádà òjò bá lọ ìsìláàmù òjò bá lọ tí a bá ti ṣe ìdáwọ́ ẹ̀la ẹ̀la tó ti àwọn ìbá ń tó kù tó gbọ́n tó lókùn òsì kẹta ní jẹ́ bàbá ìrọ̀ lásán yìí nítorí pé ní àwọn sùhánà ó kàrà ó tún jẹ́ kó yẹ wà sí àwọn nǹkan ní ìsúnjẹ tó tún jẹ́ ìbádà tó jẹ́ pé kíni kọ́nà ó lè fẹ́ ẹ̀la ìwé òjò ìgbà tó tẹ̀ ẹ̀sìn bèbí àwọn nǹkan yóò rọ yóò rọ ní táàpé ìtàwọn ti rọrùn kó tàbí ìjẹun ẹ̀la rẹ̀ so nípa àwọn ìbáàdà yìí òun náà ní àdúrà á káwọn àdúrà náà pẹ̀lú àdúrà àgbà tí òun máa tọrọ nǹkan látọ̀dọ̀ ọ̀gá tó dá ẹ̀ fẹ́ ìkàlá yìí so kí ni máa wá pé nǹkan bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀gá àwọn ọ̀gá ara àbí kí ni máa fi orúkọ tí ò jẹ́ bí olóyún ti gbá yìí yẹn ó ti kó sínú tó kí ni èèyàn ti wọ́ọ̀rù pàbí inú alòlòyìyá inú ẹ̀ òun náà ní àlọ́kọ́ wà ìpayà kí wọ́n máa bẹ̀rù ẹ̀ẹ́dẹ́ máa bẹ̀rù ìtòrí tí ó ti fún yà àwọn ọ̀gá wa sùn òrìkan náà lè lọ dẹ́rù àtẹ̀wọ́kùn nínú ìbádà náà wà agbára ayé àwọn subhanahu wa ta'ala òrìkan lọ wà ní ẹ̀mọ agbára lé ní ọmọ pé kò sí fẹ́ ènìyàn ẹrú ní subhanahu wa ta'ala ó ti fi lọ́kàn balẹ̀ dá àbí kí yóò bá ti lára àbí ẹkù lẹ́nu fún àwọn olùkú ní ìlọ òjòba wò pé kí níbi láàrin òun yàtọ̀ tó bá bá àbí tó tó má jì àbí ìbára kí ní ìlú ti fi tó jáde lé ìwé lẹ́yìn ti kí ló bára lẹ́wọ̀n òwà ìwé lẹ́yìn ti kí ọ̀ nínú ìmọ̀ rẹ̀ ní orí àìlà ìjọba àmọ́ wa sọ ìpé kìíní nígbà tó máa rú ìpé kò ní sọ kò tẹ́bọ̀ ó ti gbá alẹ́ ìtọ́lẹ́ àwọn ọ̀hánà wọn láàárẹ̀ nínú ẹ̀ òun náà ní àlèkè ààlà káàmà wà ràn lọ́wọ́ ẹ̀rú ìbẹ̀ ti ràn lọ́wọ́ ẹ̀rí ọ̀dọ̀ ọ̀dàwà àdàwà àgbà ló ti wà lọ́wọ́ ní wá ní ilé ti náà tí wọ́n lọ́dọ̀ àbá náà tó bá ti rẹ̀ á òbí tó wá òun náà wọlé ní ìlú àmì àwọn ìjọ́sìn náà ni àwọn ọ̀hánà wọn láàárẹ̀ àwọn àwọn ọ̀dọ̀ rẹ̀ ìyá وإياك نستعين لكن أنا لا استجابة أكيد أمين أمين ما تيجي ما واحد يقول لا هو هو جام نسي يجوا جالس لنا يا ولا نقول الله سبحانه وتعالى ما يا يوم جالس ولا نسي يجوا جالس لنا يا ولا نقول الله سبحانه وتعالى ثم أبي يوم جالس ولا أبي يوم جالس يقول أبي يوم جالس يقول تيجي ما في هذا بدر مني أبي يوم في هذا إبراهيم يا يا ترى تقول لي جنازي أي كي تجاوب أي كي تعمل tó yẹ kí ìwò kéjì àwọn ọ̀sán àwọn ọ̀tàlá ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ mi ìgbẹ́ ní ìgbẹ́ ìgbó ti nílẹ̀ ó ti tẹ̀ mọ́lẹ̀ ọ̀hún. ó ní ìdìgáàbà kò ìdìgáàbà ilé ìdìgáàbà àgbàdo ẹ̀ bá wà ní ọ̀gbìn tí ẹ̀ bá wà ní pọ́lẹ́rù ẹ̀dí ìwà tí ó gbà ìwọ̀n ìwá ìwá ìtọ́ awákọ̀ àgbọ̀dọ̀ bí nǹkan kan ní ìwá ìtọ́jú àwọn ọ̀sẹ̀ hàn wọ́n sàrà lọ. àwọn àjẹnú wọ́n tún wá sí ilé ìwà ìtọ́jú وأنه كان رجال من العلم يعوذون برجال من الجن فزادوهم رعبا. أو كم بين معوية أو جنون وكافر ولا نبي صلى الله عليه وسلم. أو كم بين معوية تبين عن جنون وما له كما في سيطرة. أو جنون بوليكا يوم وكل ما له وكل ما له عن جنون أن يصوم. وكل ما عليه فزادوهم رعبا wọ́n máa lé wọn fún wàhálà ni wọ́n máa lé wọn wọ́n máa lé wọn fún ìjìnà tẹ́sí ni wọ́n máa lé wọn fún ìgbójú ẹ̀rọ ni gbogbo ẹni máa ń àjẹ̀lú ṣe ìtọ́ra ṣe àjẹ̀lú ló máa tán táwọn fi àjẹ̀lú ṣe ìtọ́ra yìí ìgbà tó máa lájẹ̀lú ṣe wọ́n nígbà yìí ṣé o ti dẹ́rẹ́ náà tó bá àjẹ̀lú ṣe ìtọ́ra ni ṣé o ti kí nígbà tó wà lá nípa àjẹ̀lú ṣe ìtọ́ra ni ṣé o ti kí nígbà tó ṣe wápá nígbà tó bá jáde lé àbí tí ó ṣe ìwé nígbà tó bá jáde lé àbí ìgbà tó wà wọ́n lè kọ́ kan yóò wí jáde lẹ́nu ní ọkọ̀ àbí lọ́rùn kan gbogbo eléyìí àwọn ìdí àti ẹ̀núwà ìtọ́ra ni àtọ́jú àwọn subhanahu wa ta'ala tó gbogbo àwọn eléyìí òun náà ni àwọn subhanahu wa ta'ala papọ̀ sínú ayé fún wa pé àbọ̀tà ìdìláàrí nínú ṣe ìtọ́ ọ̀rẹ́ wọ̀nyí. ibi àwọn subhanahu wa ta'ala ni gbogbo tó bá tẹ̀lé sí wa táwọn fẹ́ wá ìkọ́ àwọn subhanahu wa ta'ala mọ̀ wá sọ ẹwà náà sọ lọ àyè òkúlá kul a'udhu bi rabbin nas kul a'udhu bi rabbil falaq ẹni tàbí yóò wá sọ òwò àkọ́kọ́ ìk kankan tó ju àwọn ọ̀sán àwọn owó tó kó fa àwọn eléyìí náà ni wọ́n ìyẹn ìbáàdà ni wọ́n tó ṣe pé téèyàn ti ṣe tọ́jú rẹ̀ téèyàn gbé e kó lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ọ̀sán ara téèyàn lọ lè gbé bẹ́ẹ̀ e ní ó tún ọ̀rẹ́ ní ìyẹn tó tàwọn rẹ̀ jẹ ó padà bí ó tún ìdáàbò padà pọ̀ káàkiri láwùjọ ẹlòmíràn máa láì dáa ẹlòmíràn mọ̀ ọ́n ti pé ah, á máa ń ṣe káwọn ìjọba máa àbí èèwọ̀ lọ fi lára ilé ìjọba àtàjọ́ ọ̀dá nàìjíríà èèwọ̀ lọ fi lára ilé lásán ẹ̀yọ́ máa bójú tó ara ẹni ẹ̀ ẹ̀yọ́ máa sáájò ní ọlọ́run sáájò ẹ̀jọ́ àti èèwọ̀ lọ fi lára ilé lásán gbogbo orílẹ̀ ìyàwó ọ̀rọ̀ báyìí ká máa ń sọ bẹ́ẹ̀ fún aláwùjọ wa tó fẹ́ mọ́ fi lára ilé lásán ọlọ́run sáájò ìwọ́n náà yẹn máa múra sílẹ̀ ẹni èyí ṣe kí nìkan ní wàlúwàlú wọn pẹ̀yà lọ sí kí wọn máa fa àtàkì ìpàkùn náà lọ́wọ́ sáájò wọn sáájò lórí pé tó bá padà yá òbí tí wọ́n kọ wọ́n yọ eléyìí máa mú ní àpò báyìí eléyìí máa fi wẹ̀ lágbo máa lo nǹkan ọ̀tá olóòtú máa wẹ̀ tó gbé títí tí ó ti wó ọ̀rẹ́ ìlú ìbẹ̀tẹ̀ tó ti dá àpọ̀ fún gbogbo ọ̀rọ̀ tó jáde lọ tíkẹ́ẹ̀tì wọn gba rẹ pẹ̀lú kankan tíkẹ́ẹ̀tì yóò máa wọ̀ kárí ẹ̀. ẹ wàá wò pé wá nípa tíkẹ́ẹ̀tì ìlú náà ń ta tíkẹ́ẹ̀tì tó pa tíkẹ́ẹ̀tì láti lóyún. yóò ti wá yóò ti wá fún máa tó máa tó fi ń ga ìyá kan níbi láì nílẹ̀ ìgbà tó wà lẹ́yìn nítorí pé kí ni nílẹ̀ ìkòkò náà ti sọ so gbogbo mi lẹ́yìn à ó ta ko ta òbí mú àti òbíyà ní ọ̀rọ̀ ìdílé bí torí pé ní ìwà ìdílé bí àpò ọgbà àwọlá gbogbo àwọn àǹfààní tá a sọ pé ń bẹ ní ìtàwé ìfún wa tá a kà fún àwa yìí àwọn ìdílé ẹgbẹ́ ọgbà ẹ̀mú ìdílé tí ìwà ìdílé bí òní ní gbogbo àwọn àǹfààní òní ní kọkànlẹ̀ láyé tí ó gbé wa ní kọkànlẹ̀ lọ́jọ́ ìgbéyàwó ìyá náà irú ẹgbẹ́ òní fún àìjẹ́ náà wò wà ilé ìwé wà ti gbé ìlú àti ẹ̀nà kò tẹ̀ ẹ́ sọ̀rọ̀ tẹ̀ jùkà tó gbogbo àwọn eléyìí ẹ̀ lágbẹ̀ẹ́ láti nàìjíríà tó àwọn tí wọ́n fún wa ká máa ronú látara ẹ̀dá àwọn ọkùnrin àwọn ọ̀tá alá mọ́tẹ̀ ìwé dá mi lọ ronú látara ara ti ẹ̀ nàbí ọ̀tá tẹ̀yìn mọ̀ wò bá ah, ojú rẹ̀ kó wà níbi ẹ̀kọ́ wà ètí ìwé ẹ̀kọ́ kó wà níbi ẹ̀kọ́ wà tó látara ìdílé tó bá bá wọ́n fi àkúrò ìfọ̀mọ́ apàdà òṣèlú tó dùgbà yá àwọn ọ̀tá àwọn ọ̀tá alá nínú ara yín gan lára ara rẹ̀ gan mọ́wò àmì bẹ́ẹ̀ àpẹẹrẹ bẹ́ẹ̀ àpàdà òṣèlú ẹ̀yìn olórí tẹ́ ìdí náà lẹ́gbẹ̀ẹ́ yìí tó látara ilé ìta àwọn olórí sí tó bá kúrò lára ara jẹ wọ́n náà wẹ́n lórí náà tọ́lọ́ sọ àwọn ọmọ ara dára lára rẹ̀ wọ́n náà wọ́n di kí o gbọ́rọ̀ ó ti dẹ́bi wọ́n akọ́jú tí o ní náà ó ti ti bẹ́ẹ̀ wọ́n wèrè tó tó gba ẹ̀ tó lórí tẹ̀ ṣe pé àmọ́ kò má ti ṣe tẹ́wá sọ̀rọ̀ báyọ̀ bá sọ̀rọ̀ omi ẹ̀ tí wọ́n lò lórí eléyìí lẹ́yìn tó lẹ́sẹ̀ tí o ti ẹ̀ lé kiri rárá wọ́n wá ti tẹ́sì ti tẹ́sì máa ń kò sí ọ̀gá bí tẹ̀sẹ̀ yìí gbogbo àwọn kan yìí ẹrú ní tẹ̀lé ìjẹ́ ìdálẹ̀ yìí ti bá ìṣẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ àwọn bá tilẹ̀ sọ pé ọ̀bẹ bàbá àti lọ́la ẹ lọ wọ mẹ́rù ẹ lẹ́rù ti mẹ́rù lọ ó ti débẹ̀ ẹ lẹ́rù ti mẹ́rù lọ. àwọn kan bẹ láwùjọ wa pé pé táwa máa ronú pé ta ni wọ́n ṣe gbogbo eléyìí táwa ń gbà pé àwọn kan àwọn kan ṣe á gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bá ti là káyì ṣe ni ìjọba pé dáadáa yóò rò pé á ọba ti ń ṣe gbogbo eléyìí òun náà ló lẹ́rọ̀ọ́ ṣe ẹni máa jọ́ ìgbà tẹ́lẹ̀ kan nígbà tó orúkọ ẹ̀fọ́ òòtà tí ò ti ń kankan fún ọ àwọn tí ó ń fò láǹfààní kankan tí ó ti fún ọ ṣe báwọn náà wọ́n ń rí oore sí ọwọ́ ìṣẹ̀lẹ̀ ìgbàlódé اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله ولما يقول ايهم wọn mú àwọn apá wọn àtàwọn onímọ̀ àánú wọn wọn mú wọn ní àgbà wọn mú wọn ní rọ́pù wọn mú ọlọ́ba ní eré ìwádìí àti ọ̀rọ̀ àbẹ̀wò tààlà àti ìwé àti ọ̀nìmọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ àti ìfẹ́ àìjọ́ ti fún ọ̀rọ̀ nígbà tá a wù wáyé òun àwọn àti ẹ̀wù ní òwúrọ̀ àmọ́ tó ti wà ní sọ yìí ó bẹ́ẹ̀ ti wá lójú àìjọ́ ti fún wa àti ìtọ́lá ìlàkà ìyá ìbàdàn eléyìí ini kan náà apa fẹ́ẹ́ fún wa so gbogbo ṣé o apa máa ti sọ fún yà àbáfà tó máa ini. fún yà pé ntọ́lọ̀ mi ni àmọ́tẹ́mi náà mi ni ẹ̀ ntọ́lọ̀ mi máa tẹ̀lé àmẹ́ ìdè àwọn bá ti fi lẹ̀ ẹ̀ ntọ́lọ̀ mi ti fi àmẹ́ ìdè fi lẹ̀ àwọn bá ti kàyé lẹ̀ tọ́lọ́ bá ti wá ìgbéyà náà gbogbo ṣé o ti máa sọ fún yà bẹ́ẹ̀ ṣé yà bá wá tẹ̀lé o tún wà pé yà ń gbọ́ ṣé o yẹn náà mi ẹ̀ ti mú ọlọ́mọ ìdàgbàsókè ọlọ́run àmọ̀gbó wọ̀dà àlà so eléyìí òun ni tó kí nípa bí a ní láti bára wa sọ nípa pé tàwí ìdòdòdíyà iṣẹ́ tí máa ṣe fún wa òun náà ni pé kí máa ń dìde ọ̀rọ̀ síbi tàwí ìdòdòdíyà èyí ó fi ọ̀rọ̀ sí pé kò wọ́n tó ti kó nìkan ló kó wọ́n tẹ̀ lọ pẹ̀lú ẹ̀ tó eléyìí nínú àwọn tó ti wà láti nínú tàwí òun náà ní lẹ́yìn tá mẹ́nuba púpọ̀ lọ nínú tó ti wà láti náà ní ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n pàṣẹ wọn bára wa sọ nípa rẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ lọ́jọ́ iwájú nípa pé tàbí ìlà náà sọ̀tìfà eléyìí náà ti pàtàkì fún wa nítorí pé àwọn ọ̀sán náà tún bẹ tó jẹ́ pé àwọn náà tún sọnù

tí ó gbà fi ọkàn wa nílẹ̀ tí ojú ọ̀nà fún àlejò sọ̀rọ̀ wá wà lẹ́yìn ọ̀tẹ́lá gbogbo ọ̀gá tí máa tí máa ba tàbí jẹ àbí gbogbo ọ̀gá tí máa dídà òbí dìbò àti ọ̀gá ọ̀gá ọ̀gá ala fún ìgbàgbé wa ti là sí gbogbo àgbà tí pẹ́tẹ́pẹ́tẹ́ gbogbo tí wọ́n máa ń yàn fún àwọn ni àbí nínú tẹ́ni àbí ni tí àwọn ọ̀gá ọ̀gá ala fi ọlọ́dà tẹ ní ìrọ̀rùn fún wa. هذا وصلى الله على نبينا محمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك